ó wà níwájú ẹ̀ kí ló wà níwájú ẹ̀ ẹ̀ẹ̀kan wà lórí ẹ̀ kí náà máa ń pè é màálù wá sọ pé ẹsẹ̀ mi o bí màálù ṣe tóbi tó ẹsẹ̀ rẹ̀ níbi máa ń rìn lọ́dún láti máa ń pa lórí islam ọlọ́run mọ́mọ́ jẹ́sẹ̀ mi ó rìn lọ́dún láti pa mí o ó yẹ kí ọwọ́ ẹ̀ sókè for the last time jù sókè jù. ọlọ́run àwọn ẹ̀mí tẹ́lẹ̀ bá ṣe wòlíì ọlọ́run. kábíyèsí. kí ni ìtì mo gbọ́ wọlé yìí. kí ni ìtì mo gbọ́ wọlé yìí. kò má gbọ́dọ̀ wọ́n tó ń kòkòrò. kò má gbọ́dọ̀ wọ́n tó ní kòkòrò. ìwọ náà máa lo kọ́kọ́. ó ní di onídìí o. ìwọ náà ní di. ìyá ọ̀fẹ́ tó ní ló wọ́. ó yá jọ́ńtorí ọlọ́run ibi tó máa dùn sí dáadáa rè é àjò sí dáadáa rè é jọ ń torí ọlọ́run àsìkò tí àwọn àìkò sí pé bẹ́ẹ̀ kan ju èèyàn kan lọ kò sí wípé ipò tí mo wà rèé ó ju tẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi lọ má hesitate láti ṣe tí mo fẹ́ ní kó ṣe yìí lọ́wọ́ ẹ sókè mo ní last time gbé sókè sọ pé juwọ́ ẹ sọ lọ́rùn sọ pé bí mo ṣe pátọ́ láyé bí mo ṣe kéré tọ́lá mi ò gbọ́dọ̀ fojú gbó ọmọ mi ò ní fojú sọ fún ọmọ mi òye àbí ọwọ́ ẹ̀yẹ lẹ́nìbọ̀ ìjọba ń bẹ lẹ́gbẹ̀ẹ́ láyà sọ pé fọkàn ẹ balẹ̀ rí ayé ẹ ti dé olórí burúkú ni ìmọ̀dá ẹ láyà kí ni wọn náà fọwọ́ bá tèmi fún kí ló ń fọwọ́ bá fún èmi mo ní bí ẹ máa lò lọ sáyé yìí. tẹ́ ẹ máa bú ọwọ́ wá. Thank you very much God bless you. Ah. ìtọ́jà òsínfẹ́yàn kọ́ mission fókòkò. ok wọn náà lọ́kàn ẹ̀. mo ní mission fún. olú mission wo. mo ti ní mission fún láti two thousand and two. kò rántí gbà fún ẹni. a dẹ̀ sì wà lẹ́nu mission ara wa. ẹ eh, no problem. a jọ lọ sí Amẹ́ríkà lóṣù méjì. a dẹ̀ sì ní mission fúnra wa di sí. kò dẹ̀ sí pẹ́ẹ́jọ́. ogogo. ibo lẹ́jọ́. ogogo. ogogo. ogogo ìjà ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ no problem. láàrin èmi àti ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. broda tí ẹ bá sùn sínú ilé tí yàrá bá pẹ̀yìn àti Rónkẹ́ papọ̀ bóyá location ẹ má fi gbogbo ara sùn o. ojú máa ń tì ẹ́ no isis. Jesus my name I pray. Amen. You're welcome. Òyìnbó pọ̀ jù. Um, you know, um, you know, um, gọọmẹ yeah, yọmẹ ó yeah. ń da téèyàn tóyìnbó bá ń gbẹnu èèyàn kó sọ jáde téèyàn sọ jáde torí tó o bá sọ jáde olúwa kan máa rìn lọ báyìí máa gbọ́ pọ tóyìnbó bá ń gbẹnu èèyàn mm-hmm. téèyàn ò bá rọnà àti sọ kò dáa o wàhálà kò dáa o ẹ kọ́kọ́ wo ìrìn wọn láti ibi táwa yẹn sí ìrìn òyìnbó ni ṣé ẹ mọ̀ pé ní ni wọ́n tún kápá báyìí let's pray in Jesus name heavenly father ẹ̀sà ìbọmọ Yorùbá nìyí èbó ìpọ̀jù ẹ má jẹ́ kó èbó bá yé wa jẹ́. ó ṣe máa tó bá tọ̀ sí obìnrin ó ní bó ṣe ń rìn bọ̀ tẹ́lẹ̀ the moment tó bá ti rí ọkùnrin báyìí ìrìn ẹsẹ̀ á change àìtí ẹ sọ̀rọ̀ nọ́mbà bẹ́ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀yin gbọ̀ngbọ̀ngbọ̀n mo fẹ́ rí sí i. Ah, ìṣe sọ̀rọ̀ náà rè ah, ìṣe sọ̀rọ̀ náà rè. ẹ wá wò ó mo sọ fún obìnrin ni fẹ́ẹ̀kì jùlá yẹ ní rọ́ni àìtí àǹtí ẹkùn lẹ́ẹ̀dì àbí ẹkùn lẹ́ẹ̀dì ẹ mọ̀ ya màá ní it's part of it ẹ